الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبيه ورسوله محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد فسلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة أولي بي نينو ẹ̀kọ́ tó rí kọjá à ń a máa gbọ́ nínú ètò yìí à ń sàlàyé ẹ̀ fún wa a sọ mẹ́rin fún wa nọmba five ẹlẹ́ karùn-ún la wà wípé nínú ètò yìí a máa láǹfààní àti máa kí ni ọ̀pákùtẹ̀lẹ̀ dáhàwà tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n gbé níwá ní ni ọ̀pá tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́gá bá àwọn lè mọ́mù sí máa gbé ọ̀pá lọ́wọ́ níjọ́ jímọ̀ àwọn ní dáwà bá tiẹ̀ ní ọ̀pá tí wọ́n gbé lọ́wọ́ ni kí ni ọ̀pá táwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run ọba gbé lọ́wọ́ tá a pè lọ́pá dáwà wọn ọ̀pá dáwà wọn yìí a máa gbọ́ nínú ètò yìí bá ní ọ̀pá dáwà mọ́ sí gbígbọ́ torí pé àwọn àfún nákàlẹ̀ wọ́n lọ́pàá wọ́n lọ́pàá irú ọ̀pá tí àwọn nákàlẹ̀ ká ń sọ ọ̀pá gidi là ń sọ̀rọ̀ rẹ̀ mm. pé ká ní pé dáwà ní ọ̀pá tí èèyàn máa ń gbé lọ́wọ́ báyìí tí èèyàn máa ń pè náà ní ọ̀pá dáwà ní ẹni pé ojúlówó táwọn ànábì ọlọ́run gbé dání níbi dáwà wọn a máa nínú ètò yìí tó jẹ́ sí pé ojúlówó dáwà àwọn ànábì ọlọ́run yìí ó dú lórí nǹkan méjì péré náà ni hmm. nǹkan mẹ́rẹ̀lá ló dúró lé lórí alákọ̀ọ́kọ́ bayanu tawhid hmm, ẹlẹ́ẹ̀kejì àtàríru mina shirk hmm, eh, bayanu tawhid kí ni ìtumọ̀ bayanu tawhid òun náà ni kásálàyé tawhid fáwọn ènìyàn to proclaim the worship of Allah alone. Naam, kásálàyé pé ọlọ́run nìkan la pè ya jaki jaka ya ilu kò sínú ẹ̀sìn islam ya rọ́kọ̀ ya ilu anábí ò nírú ẹ̀ wọ́n rẹ̀ kò ẹ̀sìn islam ní kankan sí pẹ̀lú sàdádà bábílà arúwà bábílà mm-hmm. ìyẹn ni pé iṣẹ́ táwọn anábí ọlọ́run gbé dání ìyẹn ni pé ó clean mm-hmm. ọlọ́run nìkan láàmà kése bákan náà ọ̀pákùtẹ̀lẹ̀ kejì tí dára wọn dúró lórí ni pé wọ́n máa léèyàn wọ́n sì máa fáyàn létí wọ́n máa ń sọ ìrìn ara kúrò ní ogun tẹ́ ní ẹbọ àbá hmm. ń sọ̀rọ̀ ẹbọ ẹlòmí sí bí oró ní hmm. oró nìkan kọ́ ẹ̀yìn orí gúngún ni ẹlòmí pé ìta kankan ni ah, hmm. àwọn afá olóòsà ń bẹ àwọn afá àwọn tí wo olóòsà ń bẹ ẹlẹ́bọ pọ̀ náà afá ìmáàmù ẹlẹ́bọ pọ̀ lásìkò tá a wà the second message is that we should move away from all idol worship. ẹbọ àbúrò ìbẹ̀ hmm. gbogbo ohun tí alùkùránì bá ti pè ní ẹbọ wọ́n máa ojú wọn máa pọ́n níbẹ̀ ni hmm. gbogbo ohun tí ànábì wá ti pè ní ẹbọ àwọn ànábì ọlọ́run ojú wọn máa pọ́n níbẹ̀ ní hmm. gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ tẹ̀lé àwọn àwọn wọ̀nyí náà ó gbọ́dọ̀ jẹ́ kójú wọn máa pọ́n tó torí nǹkan dẹ́kun pẹ̀lẹ́ bọ̀ hmm. ọlọ́run ti sọ́mọ́rì dáwà àwọn ànábì ọlọ́run ní sóràtù náà ọlọ́run ọba sọ wípé And verily, we have sent among every nation a messenger proclaiming, Worship Allah alone and avoid all false dieting. bẹ́ẹ̀ ẹ wọ́n ní gbogbo nation kọ̀ọ̀kan láti rán gbogbo nation kọ̀ọ̀kan láti rán òjíṣẹ́ sí hmm. ọlọ́mọ kò ṣe rẹ o hmm. subhanahu wa ta'ala kò sí nation tó náà bá wọn òjíṣẹ́ lọ́wọ́ hmm, àwọn òjíṣẹ́ wọn àwọn ẹ̀yìn wọ́n wá panupọ̀ sórí nǹkan méjèèjì tá a mẹ́ńṣẹ́ yẹn gbogbo wọn ní ń pariwo nǹkan méjèèjì pé a ní abudullah worship Allah alone sílọ́wọ́ ọba nìkan wájú tẹ́ni bò tọ̀wọ́ and keep away from all idol worship. ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba. Mm-hmm. tọ̀gù tó pọ̀ tọ̀wárí kẹsí rọ̀jẹ̀ mm-hmm. dẹ́n mm-hmm. àwọn tọ̀wárí ètò èèyàn ń bẹ ti ṣètọ́ ti jìnnú ń bẹ ti nǹkan ẹni ń bẹ ti dúkìá ń bẹ gbogbo nǹkan tó bá ti lè gbé ọ kúrò lójú ọ̀nà tàwáhídì kí ló kọ́ máa jẹ́ tọ̀gù nípa báyìí àwọn ànábì èmi ni ẹ máa wá gbọ́ bùkátà yín lọ́dọ̀ mi hmm. kí ló kọ̀ọ̀rọ̀ máa jẹ́ tààfà kan bá ti fẹ́rẹ̀ lélẹ̀ pé ọmọ tó bá ti sẹ̀ mọ́mọ́ kí tó bá ti sẹ̀ mí kò ní dáa fún mo ti ṣépè fún ni yóò sì mú ni ẹ sọ fún pé kí ló kọ ẹ̀ ń jẹ́ àwọn tọ̀wàrí tó pọ̀ láàrin àwọn àfá tọ̀wàrí tó pọ̀ láàrin àwọn kèfèrí tọ̀wàrí hmm. tó pọ̀ láàrin dúkìá wa tá ní tọ̀wàrí hmm. tó pọ̀ láàrin àwọn hmm. ọba ìlú bá ní a máa kúnlẹ̀ fún mi gbogbo ìgbà kí ló kọ ẹ̀jẹ́ ni tí aláṣẹ ìlú tó bá ní ẹ̀gbọ́dọ̀ sí lọ́wọ́n ọba má kí ló kọ ẹ̀jẹ́ tó bá ní nǹkan mí ní kẹ́ ẹ máa sìn kí ló kọ ẹ̀jẹ́ tọ̀wọ̀ àwọn ìnábí ọlọ́run wọn máa sọ fáwọn èèyàn pé jìnà sí tọ̀wọ̀ àwọn wa máa sin lọ́wọ́ ọba nìkan lónìí wá jìnnà sí gbogbo nǹkan tí a bá ti ń pè ní tọ̀wùd ẹlòmíì fúnra ni wọ́n máa súnmọ́ tọ̀wùd kan ntí mm-hmm. kòránì sọ pé wájú tẹ́lẹ̀ bó tọ̀wùd ẹ̀yìn pé tọ́ba yẹ pé lù rẹ wọ́n fọ́ ọ̀sẹ̀ pé kò ṣe ah, ń dé ọ̀dà mm-hmm. kókó mẹ́ kókó mẹ́ ẹ̀nà wájú tẹ́lẹ̀ bó tọ̀wùd àwọn àrẹ́bí ọlọ́wọ́n máa sọ fún ẹ̀ kó mẹ́ táyì kan bá tẹ́ pé bídíà lọ́gbà bẹ̀ tẹ́yán kò táyì dáadáa wọn ò sọ ọmọ bẹ dára sórílẹ̀ ayé kò sí wá mọ́bì kan pé dandan ibi tó gbọ́dọ̀ ti jọ́sìn fún mi ẹ kúrò mẹ́ àwọn ànábì ọlọ́wọ́n máa sọ fún àwọn èèyàn gbogbo ọtọ́ ń gbọ́ mi tó wáyé pé àgbègbè ibi tó rẹ́ ń ti lé sí agbègbè tó jẹ́ sí pé tọ̀wá fi tó pọ̀ mẹ́ kí ló dúró kábẹ̀ sí wọn kò wáyé kò mẹ́ lọ wá bomi sọ àwọn ànábì ọlọ́wọ́n dá àwọn ènìyàn èyí olùkọ́ mi alákùnmọ́lé lẹ́yìn àwọn akọ́mọ̀nà tá a ti bẹ̀rẹ̀ yìí láti lẹ́kṣọ̀ ọ̀sẹ̀ tó lọ mo wá fẹ́ ju ìbéèrè kan sẹ́yìn olùgbọ́ mi mo sì mọ̀ pé nílà káyìn gbogbo yín òun náà ní kí n ju sí ọ pé èrè olùgbọ́ mi hmm. ǹjẹ́ lọ́wọ́ ọmọ tìtorí nítorí ọ̀bá fi dọ̀ hmm. hmm. ìbéèrè ńlá ní ìbéèrè ẹ̀ ní skul mo lè béèrè ẹnu waec mo lè béèrè ẹnu jam bó bá ti wọ́n ní yunifásitì náà gbogbo ẹ̀dá àmúyàn lọ́gbé torí kí lọ́lọ́wọ́ bá fi dọ̀ wọ́n wá ń bí ọ́ léèrè báyìí ǹjẹ́ lọ́wọ́ ọmọ nítorí nítorí bá fi dọ̀ bí náà kìrẹ́ ènìyàn tí mo ń bí léèrè yìí tọ́ ọba mọ́ torí tó lọ́wọ́ bá fi dá ọ lọ́mọ pé ọlọ́wọ́ bá tọ́ dá ọmọ torí tó ń fi dá ọ wọ́mọ̀ èdè ènìyàn nítorí pé òun kọ́ dára hmm. ó lè mọ́tọ́mọ̀ tó máa torí ní ìgbà wọ́n náà bí máa sáyé ni hmm tí mo fẹ́ kó ṣe tí mo fẹ́ kọ́ ìyá rẹ̀ tí mo fẹ́ kọ́ ọ̀dà ni. ìwé ẹ̀dẹ́ ènìyàn tó ọba mọ́ tó ní tọ́lọ́wọ́ bá fi dá ọ lọ́mọ fi ọlọ́wọ́ bá tó dá ọ ọ̀là mọ́lẹ̀ ohun títorí ẹ̀dá ọ ọ̀là mọ́lẹ̀ mọ́. Mm. náà ìjọlọ́wọ́ ti ẹ̀bá làákàyè mu fọmọ ẹ̀dẹ́ ènìyàn kan tó ní làákàyè wípé kọ́ wá ṣe nǹkan kan láì jẹ́ pé ní plan lórí ẹ̀tọ́ ṣíṣe mm. ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán ni pé kò ṣe nǹkan kan kọ́ má lè róhun gbà kankan lẹ́yìn ẹ̀ torí tó fi ṣe mm. ẹ̀dẹ̀ fún alápòjú méjì ọkùnrin kan tó kọ́ ilé. ọkọ̀ ilé ilé tó kọ́ yìí ilé tó kọ́ yìí ìgbà tó kọ́lé ń tán ìgbà tó kọ́lé tán wọ́n wá bi léèrè wípé wọ́n bi léèrè wípé kí ló tó fi kọ́lé kí ló tó fi kọ́lé yìí ó ní mo kàn kọ́ náà ni ọkọ̀ọ̀kan náà ni kò sì gbé bẹ́ẹ̀ kò gbé bẹ́ẹ̀ jẹ́ láàsọ pé wẹ́ ẹni bẹ́ẹ̀ ń là káyẹ níbí àtọ̀ pé ọ̀há pé wèrè gán san jù ọ lọ ẹ̀jẹ̀ fún ọlápẹ̀jú bàbá kára mọ́tò tuntun ọkàn sápà kẹ síwájú káyẹ ó pàkẹ kalẹ̀ wọ́n á sọ fún pé kí lọ́ọ́ ra sí. adé pé kí lọ́ọ́ ra sí. olùwọ̀n ọmọ tó yẹn òun kàn sára náà ni. kòkòrò náà ni tòun. lẹ́ni tó ń là káyẹ eléyìí. Ah, bẹ́ẹ̀ ọlọ́run ọba tó dá wa yìí nígbà tó ẹ̀dẹ́ ènìyàn ò dẹ̀rù ń tá awú yẹn báwo lọ́wọ́ bó ti wá dá wa láyìn olórí ògbà ọlọ́wọ́ bá fi jẹ́ sínú sọ́tò kìyà máa yà tàbí ọlọ́wọ́ bá sọ pé àyà sábòlì. ọmọ ènìyàn. man think that he will be left neglected èèmọ̀ gidi ni ìsìfàámù iléhùn yìí ti ojúlówó òdìlọ́gbà wa tí ọmọ ènìyàn ọmọ ènìyàn máa gọ̀ púpọ̀ ọmọ ènìyàn máa ponú púpọ̀ ìyẹn lọ́wọ́ tí ó yẹ kọ́ máa sínkì gan yí pé mo dá ọ sórílẹ̀ ayé mo wá fi ọ̀lẹ̀ tó ọkùnrin ń lọ bọ̀ lásán ọ̀rọ̀ nítumọ̀ mo lérò ń tí mo mú ní àwọn objective àti aim tí mo torí ẹ̀ tí mo fi dá wa dé ní. Does man think that will be left neglected? nítorí ìdílé nínú àwọn àkọmọ̀nà àwọn ọ̀pàkùtẹ̀lẹ̀ tó gbé hmm. ètò ìdó òun náà ni ká ṣe àlàyé torí nítọ́lọ́wọ́ bá fi dà wá hmm. olùgbọ́ mi kọ́ lọ́mọ yìí pé purpose of life torí tọ́lọ́wọ́ bá fi dá wa purpose of creation torí kí lọ́lọ́wọ́ bá fi dá wa torí kí lọ́lọ́wọ́ fi dá wa àwọn kókó hmm. tá a máa yànnà nínú ètò ìlọ́wà torí kí lọ́lọ́wọ́ bá fi dá tí wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ lè kí lọ́wọ́ bá fi dán yóò gbà ah, mo bá kọ́lé hmm. mo fẹ́ jẹun fẹ́ gbádùn àmìká tí hmm. torí ilé náà lọ́wọ́ bá fi dán ní kí lọ fẹ́ kí ló torí ẹ̀wà ayé sí ó lè pé mo fẹ́ di gómìnà ah, ah. lọ torí ẹ̀rẹ́ mo fẹ́ dàbí Dangote eh, mo fẹ́ dàbí kẹ́nìkan mo fẹ́ dàbí gbá mo fẹ́ dàbí pòfẹ́sọ̀ kẹ́nìkan mo fẹ́ di dókítọ̀ mo fẹ́ di gbá torí kí lọ́wọ́ bá fi dá ọ sáyé gbogbo olùgbọ́ mi kẹ́ lọ́mọ pé ètò yìí rẹ̀ ó dúró lórí àwọn òkú mẹ́ta Mm, mm. ọdún lérò kò mẹta kò mẹ́ta láti máa ṣàlàyé gbogbo tá a máa gbé jáde fún wa mẹ́ mm. tá a bá ń sọ níbẹ̀ ó dó lórí okùn mẹ́ta tí ó máa jẹ́ àlàyé tá a máa padà síbẹ̀ láti lọ máa mú kìnìún tá a fẹ̀yìntì ní evidence láti fi máa gbé ọ̀rọ̀ wa kalẹ̀. ta'ala Mm-hmm. alukur'an tàwọn ní kitabullah àwọn àwàmù ni mùsùlùmí ní orí mọ̀túnmẹ́ alukur'an olùkarim alukur'an olùkarim náà ní alukur'an ní tó jẹ́ sí pé irọ́ bẹ́ẹ̀ ìbọn náà náà sílẹ̀ fi sí lórí ẹ̀ kò ní dúró wọ́n fi mm. sẹ́gbẹ̀ kò ní dúró mm. kòránì jẹ́ yín lọ́wọ́ akàwò mm. kí láàrí dáre fi wé ni o àpòjúwe ah, lásán lábẹ́ ọ ah, ọlọ́run ọba sọ fún pé bẹ́ẹ̀ ti wulẹ̀ kẹ́ lẹ́ẹ̀mà tó lára tó kà dó mẹ́ yọ ọmọ ìyọ̀bọ̀rọ̀ ni kódà ọlọ́run òpè yóò sùn mọ́ kòránì gan ó ní kò lè wá gan ni. tàbákà ayà tó lọ́wọ́n fi jẹ́rìí ní ìsìn ẹ̀rí pé Suratu Fussilat àtàyà 41 42 ọlọ́wọ́n bá sọ pé wà innahu lakitabun wa innahu ọlọ́wọ́n ní dájú sáká tíra tí mo sọ̀rọ̀ yàrá kùránì yìí aziz ó ọkàyà. and verily it is an honourable well fortified respected book. Mm-hmm. لا يأتيه الباطل من بين from before or behind it. wọ́n ní òní wá wọ́n ní ọ̀rọ̀ òní lè wá ni. falsehood hmm. hmm. cannot come. kò lè wá náà hmm. ìyẹn ni pé ọmọ pé ń tàn sọ lára ẹyin ní ìsìn ó ti gbómi dára rẹ̀ ó ti dà sí iná kó tó máa mọ̀ lára àní ò lè rí gbé dọ́dọ̀ kùránì ìró ò lè wà bẹ́ẹ̀ kò lè ráyè wà náà láyà tí ìlbà pé yá tí ní ìdílárúbáwá ọwá ni ẹni pé bọ́bá fẹ́ gbóra níbi tó bá wà yọ́ ni mm-hmm. ẹ̀yìn náà ni ló fi jẹ́ sí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rí ṣe láyà àti ìlbà pẹ̀lú mi ń bẹ́yìn ní yàdé yìí wà láàmì khalfi. fortune cannot come to it from before or behind it. máa ń pè tá ní ọ̀hún ní ilé wa wọ́n pè kò ní ilé wa wájú ni gbogbo ẹni sáìdì méjèèjì ní àti mm. wájú àtẹ̀yìn bá ti ní wájú àtẹ̀yìn gbogbo ọ̀tún àtòsí ti wọ̀ bẹ̀ báyìí mm. it is sent down by the all-wise worthy of praise. foundation wa àkọ́kọ́ ni alukur'an karim wọ́n hmm. náà ó ti máa tí a fi ròyìn alukur'an ní ta sáré pé wọ́n ròyìn ẹ̀ pé kur'an yẹn o èrò hmm. ò lè wá bá láyéláyé gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ ẹ́sídẹ́ǹsì tí èrò ò lè wá bá láyéláyé kọ́ máa fọwọ́ sọ̀yà yìí pé ojú ọ̀nà ló ń wà ìjà hmm. padà tó dọ̀ òwe àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá irọ́ ń bà bí ọba irọ́ ń bà lẹ́ ẹmú kan wà ní ìwé wọn àtẹ́lẹwọ́ labálà hmm. parí ẹ̀ ẹwí dáadáa àwọn èyí ọba nìyẹn ìrọwà bá ìrọwà bá ẹwọ́ sọ fún pé àmẹ́ni ọkọ̀ orí rẹ̀ ń kọ́ hmm. orí rẹ̀ ń kọ́ orí wa náà lábárùn àbí àbárùn orí wa náà ǹsẹ́ àtúmẹ́ tó jẹ́ kí wọ́n wà ń bẹ́ náà lálọ́ fún ọ pé àà mẹ́ni ọkọ̀ ẹ̀yìn yíò ìmáyín ìkú díẹ̀ káàtó hmm. èmi mẹ́ni ọkọ̀ ìlà tọwọ́ tèmi hmm, hmm. tí wọ́n náà máa bọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ pọ́ bá máa pé ẹnìkan lọ dáhùn yọ́mọ̀ pé ẹni tó dá mi náà lọ dá ìlà tó wà ó bí àyẹ̀ pé òwe Yorùbá ń sọ fún ayé pé abára wa láyé náà ni àmẹ́ni tí ọ dá wa sọ <laughs> nípa báyìí القرآن لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه. min hmm. cannot come to it from before it or behind it. Tanzilun min Hakim al It is sent down by the All-Wise. Wọ́n ròyìn ọlọ́run ọba pẹ̀lú nǹkan méjì Hakim, hmm. Hamid. The All-Wise uh, ah. and worthy of all praise. Ìwé ni kẹ́ńtí bá ti ń lo Al-Quran Hakim ló náà máa jẹ́. Hmm gbogbo ẹni tí bá ti ń fi àlùkùránì sí evidence tó ń fi evidence lé lórí ó dẹni ẹyìn padà yẹn pé ó wà lè jẹ́nà padà ẹgbẹ́ ní táà sọ kalẹ̀ látọ̀dọ̀ ọba tó ròyìn ara pẹ̀lú àwọn àròyìn hakim hamid ọlọ́run ń jẹ́ bá so nípa báyìí ntí ẹ̀tọ́ wa dúlé lórí ní ráàrin òun náà ní pé ká máa fi àrùn kùránì sẹ́ẹ̀dì wọ́n náà sì ń gbọ́ kùránì lẹ́mẹ̀wàá tá à ń kà látòní hmm. àìwọ́nú gan o ètí hmm. ọ̀rọ̀ láti wà báyìí ètí hmm. ọ̀rọ̀ náà ló ti ń gbọ́ kùránì tí ń yọ sí ọlọ́tún tí ń yọ sí ọlọ́sì tí ń gbòkè yọ tí ń gbàsàlẹ̀ yọ yẹn ní pé gbogbo àwọn olórin tí wọ́n máa fún yín ṣe lẹ́kọ̀ọ́ káàkiri ni ẹ jókòó jẹ́jẹ́ àlùkùránì ti dé yọ kàṣàbà gbogbo ọ̀rọ̀ yín dànù tò nípa báyìí eléyìí ni hakeem hamid ẹ̀rí kejì tá a máa lò náà ni sunnatu rasulillah sallallahu alaihi wasallam as-sahiha ọ̀nà ni súnà ànábì wa tó dáa sallallahu alaihi wasallam ẹ̀yẹ jẹ́ àwọn tọ́nà fi ròyìn súnà náà hmm. ẹni pé ẹni tí bá fi súnà fi evidence olúwa rẹ̀ ọ̀nà ni ní kìdí pípọ́ ọmọ gbé kalẹ̀ súnà nẹ́bí ó di ọmọ gbé kalẹ̀ mm. tọ́ọ̀bá mọ́rọ̀ gbé kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ọ̀bá padà sínú súnà nẹ́bí ó sọ̀rọ̀ ẹ̀dọ́ ọmọ gbé kalẹ̀ náà sùrátù Nahl àyà 44 ọlọ́run ọba ròyìn bá nẹ́bí ó ti máa ṣàlàyé Al-Qur'an tó ti máa ṣàlàyé ẹ̀sìn fún wa ọwá sọ wípé bilbayyinati wazzuburi wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wa yatafakkarun With clear signs and books, we have also sent down unto you the remembrance, that you may explain clearly to men what is sent down to them and that they may give from. litubayyana linnasi ma nuzila ilayhim ìtumọ̀ yẹn náà ni pé ìwà ànábì àwọn máa ṣàlàyé ń tá sọ kalẹ̀ fún wọn. Hmm. that you may explain clearly to them. clearly. to, men. ṣùnà ó jẹ́ ọmọ ẹjẹ́ kọ́rọ̀ rí ó clear. Hmm. yàbá sọ pé ètò yìí a lè máa sọgbẹ́ni sọ pé ètò tó clear. torí pé n tá a fi máa sọ̀rọ̀ ń bẹ̀ kí ni ṣùnà. clear. Hmm. wọn náà tó bá fẹ́ kí ẹ̀sìn rí ó kílẹ̀ máa tẹ̀lé súnà nàbí ẹlẹ́ẹ̀kẹta náà àwọn akátá máa lò nínú ètò yìí ó náà ní ìtìbáàrù fáhàmì sálàfì fi tàtúbíkì nùsùs ìtìbáàrù fáhàmì sálàfì fi tàtúbíkì nùsùs àwọn tẹ̀lé àgbọ́yé hmm. kí lágbòyé àwọn sọ̀hábà kí látara àwọn ọ̀rọ̀ lọ́n hmm. àtara ọ̀rọ̀ ànábì Muhammad Mm, gẹ́gẹ́ bí táa wí ní ẹ̀kan wípé ní síwájú ẹ̀tẹ̀lẹ́ wípé a ní wọ́n sọ pé nahnu rijalun wa hum rijal mm. wípé a máa dá Abubakar wà sáyé ráyé ní ìjọba ní kájọ sí tẹ́ẹ̀sì máa ká mọ́mọ́ jùlọ mm. àwọn kúkúrú àwọn mùsùlùmí tí ń sọ báyẹn tàbá ti ẹnìká wo gan àfá wa nímọ̀ ju àbú rẹ̀ rà lọ ó ti wà nù wọn ibi kan ibà wọn kan ní ń bú àbú rẹ̀ rà nù lẹ́kṣọ̀ tẹ́yìn ẹ̀yà àbú rẹ̀ rà nù ọ̀rọ̀ wọn ẹ̀rù pé ó ń túmọ̀ sí pé ó ń sọ fún afún mọ̀ ju ara náà ni mẹ́rin bá gbà pé lágbájá mọ̀ ju ni lọ á ti jẹ́jẹ́ wájú ẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń yí fín nínú mímọ̀ lójú ọ̀nà mímọ̀ láti gbàrí fín à ń sọ pé àjùlọ nù àmọ̀ jùlọ nìyẹn náà so á tẹ̀lé àwọn sára àgbọ́yé wọn lórí àwọn sẹ̀ríà ọ̀tọ́lọ́ wọn bá mú wa àti ìdánilẹ̀ wọn mú wa ẹnikẹ́ni tó bá jẹ́ okùn àárín wọn àtàwọn sálàfù yóò sọ̀sọ́kúsọ nínú ọ̀rọ̀ mímọ̀ hmm. yóò sì gbàgbọ́ yóò dì nínú àgbọ́yé sẹ̀ríà hmm. yóò sì dára katakítí gan nínú ẹ̀sìn rẹ̀ padà ẹnikẹ́ni gbọ́dọ̀ padà sọ́dọ̀ wọn yóò sọ̀sọ́kúsọ ẹ̀yin olùgbọ́ mi arákùnrin màtún padà lẹ́ẹ̀kan sí pé depression mi àkọ́kọ́ hmm. alta alam lè má dá kọlẹ́kùtù sọ ọmọ tó dé nǹkan dá ohun torí ẹ̀ mm. yẹlọ ọmọ kí lọ́ba tí wọ́n fi dá ọ kí lọ́ wá sí láyé gan. you know the purpose of your creation. Mm. sọ ọmọ tó wá sí láyé kwẹsàn wa ǹjẹ́lẹ́ ẹ̀yin olùgbọ́ ǹjẹ́lẹ́ ẹ̀ máa ń tẹ́ wá sí láyé lọ. ṣèǹtẹ́ ṣèǹtẹ́ mójútó ńlẹ̀ wá sí láyé bí. àyà àkọ́kọ́ tí ó kílẹ̀ ọ̀rọ̀ yìí fún wa dáadáa òun náà ni àyà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọlọ́run ọba gbé kalẹ̀ ní sọ́tò Zariyat mm. fifty six fifty seven fifty eight ọlọ́run ọba gbé kalẹ̀ tó jẹ́ sí pé tá a bá ronú sí dáadáa a mọ̀ pé ọ̀rọ̀ ńlá lọ́wọ́ ọba gbé kalẹ̀ báwọn ọ sàlàyé nítorí tó ń fi dáwà tá a fi wá kí ọlọ́run ọba sọ ọlọ́run ọba sọ pé. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. and I created not the jinn and mankind except that they should worship me. ọlọ́run ọba sọ pé èmi ọlọ́run ọba jẹ́ ń túmọ̀ tẹ̀síwáyà yẹn fún lérè fìyà kí n tó wá máa fa ọlọ́run bá sọ pé wà máa ń kọ́lá kùtù lè dín ìnáwó ìsà ìlà ní àbùdún ọlọ́run bá ní èmi ò dá àwọn àlùjànnú. I've created not the jinn. bákan náà ni o sì dá àwọn ènìyàn. and mankind. ìdáyín kẹ́ wá sí nǹkan kan àyàfi torí nǹkan ọ̀kan kí ni nǹkan náà. ìlà ní àbùdún. except that you should worship me alone. ẹ wá sí mi ọlọ́run ọba nìkan ṣoṣo. and to worship me alone. wá bẹ̀rẹ̀ àìlè rẹ̀ sí wọ́n tó ń gbómi sí náà ọba lónìí. Mm-hmm tọ́ọ̀bá sí náà bá lónìí ó serious tọ́ọ̀bá sí náà bá lónìí tẹ́mọ́lẹ́ tó serious náwọ́ rẹ̀ tókè mm-hmm. kódà kọ́ mọ́rì lẹ́gbẹ́ kódà kọ́ mọ́rì nǹkan gùn mm-hmm. kódà kọ́ mọ́ ti dúkìá yé mm-hmm. kódà kọ́ jáde skul kọ́ mọ́rì sẹ́ kódà kọ́ wà lẹ́nu kọ́ mọ́ wáṣẹ́ kiri kọ́ mọ́ ti rẹ̀ ní ọgbà kódà kọ́ mọ́ ti rí nǹkan jẹ lónìí láti kò sí mọ̀ tó ń gbọ́rọ̀ mi lọ́wọ́ وما خلقت الجن وما خلقت الجن والإنس إلا ليعبدون ta torí ẹ̀dá nínú ìkẹwàá jọ́sẹ̀ lórí ọlọ́wọ́ ìyẹn fi ń wáyé pé tọ́ọ̀bá ti ń tọ́lọ́ ọba torí ẹ̀dá nǹkan yòókù easy fún ẹ̀ torí nǹkan tó ń lé káàkiri ni mo fẹ́ di gbá mo fẹ́ da owó mo fẹ́ di kòkó mo fẹ́ di bàbá ìsáàsùn mo fẹ́ dókè mo fẹ́ désàlẹ̀ yìí tó bá ti lè ṣe nítorí tó náà fi dá ọ̀rìn ó lè fi gbogbo yòókù yóò wà bọ́ ọlọ́run ọba ó sokùn mọ́ ọlọ́run báyìí yóò wà bọ́ wà bọ́ báyìí ọlọ́run ọba ti sọ àyà lẹ́yìn ẹ̀ pé máa uridu minhum min rizqin wa ma uridu an yut'imun I seek not any provision from them not to ask that they should feed me. Hmm, alẹ́ ẹjọ́ máa wípé ọlọ́run gan gbádùn ìjọsìn tá à ń sìn ẹ̀ fún hmm. ọlọ́run ní kí ni n tẹ́ ń sẹ́ ìjọsìn yìí kò sí nǹkan kan tí ó ṣe lé mi eh, torí yín náà mo fi ní ẹjọ́sìn fún mi hmm. kẹ́ ẹ lè bá gbádùn ayé ni ah, mi ò ní kankan tí ń fi jọsìn yìí ṣe tí n bá fẹ́ jọsìn sí nǹkan kan yìí ni dẹ́yìn ọmọ adarí hun àwọn yìí màá ti fi tó pẹ̀lú àwọn màláíkà nìkan báyìí pé ìjọsìn ọlọ́run bá bá ń jẹ ni kò ní dá àwa ẹ̀dẹ́ ènìyàn wọn wọ̀nyí mm. àwọn màláìkà nìkan ni ọ̀dà nítorí fi dá àwa ẹ̀dẹ́ ènìyàn yóò sì fi dá màláìkà sí mm. wọn a máa sìn dáadáa so nípa báyìí ọlọ́run bá sọ pé inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin mm. verily Allah is all provider owner of power the most strong bẹ́ẹ̀ni àyà tó wá parí ẹ̀yìn ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba èmi ni ọba tí máa ń pèsè gbogbo nǹkan fún ọmọdé ni. gbogbo nǹkan gbogbo nǹkan ọ̀rọ̀ zá kì í ṣe ẹni fún alówó lásán àtowó hmm. àtàlàáfíà hmm. àtóúnjẹ hmm. àti kẹ́mẹ̀rẹ́ ogun àti kọ́ kọ́lékọ́mọ́wò àti kóró gbogbo nǹkan kojú rẹ̀ orí na kékeré ọgbọ́rọ̀ gbogbo nǹkan èmi ni mò ń jẹ́ ọ̀rọ̀ zá ìyẹn ti wáyé pé tọ́ ọba ṣe ń tọ́lọ́wọ́n ọba ní ọwá ṣe láyé tó dáhùn torí ẹ̀yìn mo fọkàn balẹ̀ pé èmi Razak máa fún ní tọ́jẹ̀ máa fún lálàáfíà ó jẹ́ sọ fún ayé pé ìwọ tó ń gbọ́ lẹ́tí ọmọ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá yọ ara rẹ wò tá a bí ọ lè rè pé sóò sí náà ọba lónìí tó bá sí náà ọba lónìí ó serious ọmọ tó ń ṣe ọ torí pé tí ó jẹ kọ láyé ọrùn sí náà ni kò sí náà náà lọ́wọ́ bá sọ pé inna Allaha tí wọn bá ní làákàyè tó bá ronú sí dáadáa tó ti tàdábùrù àròjinlẹ̀ sí nǹkan yìí dáadáa yọ́n mọ̀ wípé gbígbé ayà yìí wá ní parí ẹ̀rẹ̀ yọ́n sọ fún wa pé tọ́ ọba ṣe tí mo torí ẹ̀dọ́ wá sáyé náà ní kókò sí tawhid mm. tọ́ ọba ṣe ọ̀fọ́ sọ yà fún èmi ọlọ́run èmi rọ̀zák máa fún ọ ní tó lò láyé. bákan náà ẹ̀rọ oníbọ̀ zoli kó wà tìlù màtí. èmi ọlọ́run ọba lágbára máa fún ọ lágbára. Hmm. gbogbo nǹkan téèyàn máa bẹ̀rù yẹn máa bẹ̀rù tiẹ̀. Hmm. ó fi jẹ́ síbi àwọn yẹn máa bú níta òṣèlú tó bá mi. àyà wọn ti wá di báyìí. Hmm. òun náà kọ́ òun náà kọ́ lọ́run ní zoli kó wà tìlù màtí. tó bá ti ta òṣèlú bó ti tó àti bó ti yẹ àyà ló di torí pé ó ti wọ́n gbé ẹbọ síwájú ta ẹnìkan kí á rẹ̀ ń bẹ̀rù sí ẹ gbé ikú ẹ fọlẹ́nu ẹ lọ́dà náà hmm. ẹnìkan kó owó bẹ̀ ẹ kó ń dín ẹ lọ fi jẹun dín ẹ hmm. àìmọye owó ojú ẹbọ tá a ti fi jẹun tí hmm. nǹkan kan ò sì ṣe wá ah, gbogbo nǹkan yìí ọjọ́ kó strong ẹni kí ọlọ́run bá sọ pé nínú lọ́ha wọ́n rọ̀zá òṣèlú kó wá sí ìlmàtí eléyìí ní ìtumọ̀ ní sókè fún ààyà eh, eh, yìí náà ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká lọ́ọ́ mọ̀ yí pé àyà yìí ń sọ fún ọ pé kìí sáwọn ẹ̀dẹ́ ènìyàn nìkan mm. iná ìlàdá fún tawhid mm, mm. àwọn àlùjànnú àti ènìyàn ọlọ́run ọba dá wa nítorí ká lè bá àsìn wọn nìkan ká sì lè bá àjìnà sí ohun tó ń pè ní ẹbọ ṣíṣe tó dìde ilé ìyá àmọ́ sọ yìí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ lórí ilẹ̀ lákòókò tá a wà yìí àti bìfà àkókò tá a wà yìí náà tó jẹ́ àlùjànnú ni tó sì jẹ́ èèyàn ni o tí ó a máa sọ fún wípé kọ̀mọ́ gẹ́gẹ́ bí tó ń wílẹ̀ kan pé kọ̀mọ́ ti ń tè ẹnì kan wọn lè rí tàwọn èdè òsì àfikọ́ wọn ní Islam mm-hmm. gbogbo ẹ̀sìn tí mẹ́lórí rẹ̀ pátápátá ẹ̀sìn ẹbọ ni ẹ̀sìn tàwọn èdè náà ni ẹ̀sìn Islam mm-hmm. torí pé gbogbo nǹkan pátápátá tá à ń pè lẹ́sìn yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti kí ẹbọ bọ̀ náà mm-hmm. ẹ̀sìn Islam náà nìkan ni ẹ̀sìn tọ́wọ́ wá fẹ́ wá mọ ọ̀nà ọfẹ́ jẹ́ni tó wà nínú ẹni tó mọ tó wá ṣe láyé tó sì ṣe ń tẹ́ ní kọ́ wá ṣe láyé tó sí bótú àti bótú yẹ ọ padà sínú kínú sínú ẹ̀sìn Islam hmm. tó bá ti wá padà síbẹ̀ ọ wà nínú àwọn tí Ọlọ́run ọba sọ pé wà máa khalaqtul jinna wal insa illa liya'budun ọ wà nínú àwọn tí Ọlọ́run ọba